síwájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn lálẹ́ òní pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń palẹ̀ mọ́ ìbò báyìí èyí tí ó wáyé ní àìpẹ́ yìí àtíkù abubakar ti gbé ìpolongo ìbò lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ èkó ti ya ọjọ́ mẹ́rin sọ́tọ̀ báyìí fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ ọ̀hún lójúnà láti rí dájú pé wọ́n lọ gba káàdì ìdìbò alálòpẹ́ wọn pvc wọn kí wọ́n lè róhun dìbò nínú ètò ìbò èyí tí orílẹ̀-èdè yìí ń palẹ̀ mọ́ lọ́dún yìí pẹ̀lú ìpolongo ìbò èyí tó wáyé ní ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ṣèyí mákindé bàbá ọ̀hún ni wọn kò rí o níbi ìpolongo ìbò tí àtìkù tó ń díje du ipò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ ọ̀yọ́ èyí tó wáyé ṣèyí mákindé kò sí níbẹ̀ gómìnà ìpínlẹ̀ ogun, ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti tọrọ àforíjì wípé láti bí ọdún mẹ́rin ó kù bí oṣù bíi mélòó báyìí kéètò ìṣèjọba àwọn kó pé ọdún mẹ́rin gbáko àwọn ti ta kìjì àwọn sì ti lajú àwọn báyìí látòjú oorun èyí tí àwọn wà àforíjì rèé o pẹ̀lú bí ọ̀nà kan àti àwọn ọ̀nà yòókù ní ìpínlẹ̀ Ògùn bí kò ṣe dá rárá babaláwọn ò mọ̀ iléeṣẹ́ ológun wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí lórí ìjà ìjà ẹkẹ èyí tó bẹ̀lẹ̀ láàrin ológun kan àti ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìjọba ìpínlẹ̀ Èkó ti gbé àṣẹ kan dìde báyìí wípé gbogbo àwọn ilé ìtajà epo tó wà lójú ọ̀nà òpópónà márosẹ̀ jákèjádò ní ìpínlẹ̀ Èkó wọ́n gbọ́dọ̀ máa mú iṣẹ́ wá sí ìdákẹ́ láti aago mẹ́sàn-án òwúrọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójúnà kí n súnkẹrẹ fàkẹrẹ èyí tó ń wáyé kó lè dínkù. pàìtàn kan rèé èyí tó farahàn níwájú ilé-ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ èkìtì látàrí pé ó kọ́ ilé ìjọsìn rẹ̀ lọ́nà eléyìí tó lòdì sí òfin ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú ariwo eléyìí tó tún fi ń dí àwọn arádùúgbò tó fi ń dí wọn létí ọlọ́pàá wọ́n na awa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta tricycle tá a mọ̀ sí kẹ̀kẹ́ napẹ́ẹ̀pù títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ látàrí pó kọ̀ jálẹ̀ láti fún wọn lówó rìbá ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì tún kọ̀ jálẹ̀ láti gbókù rẹ̀ fún àwọn ẹbí rẹ̀ lákòótán nínú ìròyìn wa lálẹ́ òní èèyàn kan rèé èyí tó jẹ́ pé ó kú sí ẹnu iṣẹ́ òòjọ́ rẹ̀ ajórin pọ̀kan òun ni léwó pa ò ní ìpínlẹ̀ èkó tó ẹ̀yin ará ìròyìn tẹ́ láǹfààní àti jẹ mùkúntùn rẹ̀ rèé tá a bá lọ tí a bá padà dé. yorùbá yorùbá yorùbá broadcasting broadcasting broadcasting broadcasting broadcasting broadcasting network network network níbi tí wọ́n ti ń gbé tó àtàtà sáfẹ́fẹ́. kẹ́ ẹ máa wo ọgbọ́n ìmọ̀ àtòyé ó pọ̀ jù. ó dùn jù. Yorùbá Broadcasting Network fún fún ìdílé àṣà Yorùbá. ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ni lórí ìkànnì yìí ẹ dákun ẹ rí i pé ẹ bá wa ṣíà rẹ̀ ẹ sọ̀scribe kẹ́ ẹ wá tẹ aago kan èyí tún bẹ lẹ́gbẹ̀ẹ́ subscription button yìí ẹ̀rí dájú pé ẹtì aago yìí òun yóò máa jẹ́ alamí fún yín ní ìgbàkígbà tí àwọn ètò wa tó bá ṣe ń gorí afẹ́fẹ́ bákan náà ẹ̀rí nọ́mbà kan lójú amóhùnmáwòrán ohun tí ẹ fi ń wò wá lọ́wọ́ báyìí lórí nọ́mbà yìí ẹ YBN sórí nọ́mbà náà ojúlé telegram òun lẹ́já sí wò wọ̀nyí o ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ṣèyí mákindé òun ni ò sí níbi ìpolongo ìbò èyí tó wáyé lónìí ní Mapo Hall èyí tó wà ní ọjà Abẹ́rẹ́ nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tí olùdíje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakar tó gbé ìpolongo ìbò ọ̀hún wá sí ìlú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí o gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde wọ́n ní níbi ìpolongo ìbò náà gómìnà ìpínlẹ̀ ọ̀hún onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé òun ni gbogbo àwọn ènìyàn fojú sí i pé yóò wà lórí àga ṣùgbọ́n tí kò sí orúkọ tó ń jẹ́ Ṣèyí débi tí Mákindé yóò jókòó sórí àga ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá jù àwọn àgbà ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n péjú tí wọ́n pèsè síbẹ̀ nígbàtí Alhaji Atiku Abubakar tí bàbá òun tó gba ẹ̀rọ gbohùngbohùn ìbáraẹnisọ̀rọ̀ kò ṣàìsọ fún àwọn ènìyàn wípé kí wọ́n jáde tìkẹ́tìkẹ́ láti dìbò fún òun bákan náà kí wọ́n dìbò fún Ṣèyí Mákindé tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ o fẹ́ni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí kò ṣe rí Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà wọn lórí àga lásìkò ìpolongo ìbò èyí tí Alhaji Atiku Abubakar tó gbé wá sí ìlú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti jí láti ojú oorun báyìí lẹ́yìn tí bàbá náà tó fomi tútù ice water tó fi bọ́ ojú tó sì la ojú kedere ló ní kódà ìgò tóun ti ń lò láti bí ọdún mẹ́rin ó dín díẹ̀ sẹ́yìn láti ìgbà tóun ti wà lórí àga ètò ìṣèjọba ìpínlẹ̀ Ògùn ó ní ìgò ojú òun ọ̀hún ní kò ríran kedere ò ní ní báyìí wọ́n ti bá òun mú ìgò tuntun wá òun sì ti jí o níbi tí òun sùn sí gómìnà tó ń sọ̀rọ̀ yìí lásìkò tí bàbá òun tọrọ àforíjì lọ́wọ́ àwọn olùgbé ìlú Abẹ́òkúta pàápàá jù ibodè olúdé lọ sí ẹlẹ́gà lórí kòtò gégéré eléyìí tí àwọn òpópónà òun tó wà gómìnà dàpọ̀ abíọ́dún lánàá ti ṣe ọjọ́rú lásìkò tí bàbá òun darí bọ̀ láti bí ìpolongo ìbò kan èyí tó wáyé níjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá nílùú abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn tí bàbá òun mórílẹ̀ ọ̀nà sọ́mọ́rìn tó fi lọ sí kéńtà ìdí àbà láti lọ ṣe aṣọ ojú lójú ọ̀nà tuntun ọ̀hún tí gómìnà tó ṣe níbẹ̀ ló fẹsẹ̀ kan dé ẹlẹ́gà níbi tó ti ń tọrọ àforíjì ó ní oorun táwọn sùn kódà òun fọn oorun débi wípé wọ́n wọ́n omi tútù lé òun lórí tóun fi jí o ó ní ní báyìí tóun la ojú òun lórí pé yéè orí mi gbà mí ẹlẹ́ẹ̀dá mi bá mi ṣe àṣé àwọn ènìyàn mi wọ́n ń jẹ bíi ti ìyà pẹ̀lú bí ojú òpópónà ẹlẹ́gà lọ sí ibodè olúdé bó ṣe rí gegere tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì ń kó ìrora lórí ipò tí ojú ọ̀nà ọ̀hún tó wà lákòótán gómìnà dàpọ̀ abíọ́dún wá ṣe ìlérí wípé láìpẹ́ láì jìnà òun ó wá ọ̀nà àbáyọ sí ipò tí kò dà tí ọ̀nà ibodè olúdé lọ sí ẹlẹ́gà tó wà táwọn náà tí wọ́n sì máa jẹ fìn tí wọ́n máa ṣe yà lórí òpópónà èyí tó já geere iléeṣẹ́ ológun ọ̀wọ́ kankanléní ọgọ́rin eighty division battalion eléyìí ti ìlú èkó ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí o lórí fọ́nrán kan èyí tó ń jà ranìran bí ejò tí wọn ò pa tán lórí ayélujára níbẹ̀ ni wọ́n ti ń sọ di mímọ̀ pé àwọn rí fọ́nrán kan o eléyìí tí ọ̀kan nínú àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà àti ọlọ́pàá orílẹ̀-èdè yìí tí wọ́n jọ wọ ìjàkadì ìjà ní agbègbè apọ́gbọ̀n nílùú èkó látàrí wípé ológun ọ̀hún ó gba ojú ọ̀nà one way ní ìgbà tí àwọn ọlọ́pàá tó sì ń dá àwọn ènìyàn tó bá tàpá sí òfin ìrìnnà dúró ní ìpínlẹ̀ èkó tí wọ́n dá ológun ọ̀hún dúró ọ̀rọ̀ yìí wà nínú àtẹ̀jáde kan èyí tí ọ̀gá àgbà eléyìí tó di ọ̀wọ́ kankanléní ọgọ́rin ọ̀hún mú eighty one battalion eyín lieutenant colonel ọláníyì ọ̀ṣọ́bà níbi tó ti ń sọ wípé ẹ̀ka iléeṣẹ́ ológun ọ̀hún èyí tó ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ àti ohun tó kù díẹ̀ káàtó láwùjọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí báyìí o láti mọ ẹni tó jẹ̀bi láàrin ọmọ ológun ọ̀hún àti ọlọ́pàá ó ní ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn àwọn ò jẹ́ kí àwọn ọmọ ilẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọbi tí ọ̀rọ̀ ń já sí o ó lẹ́nikẹ́ni yòówù tó bá jẹ̀bi nínú àwọn méjèèjì ni wọ́n rí dájú pé wọ́n ti lọ síwájú òfin tí òfin yóò sì ṣe ìdájọ́ ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe ń kó ìrora àti ìnira látàrí bí epo ṣe wọ́n gógó tí wọn kò tún epo ọ̀hún rà ní àwọn ilé ìtajà epo gbogbo ní báyìí o ìjọba ìpínlẹ̀ Èkó tuntun gbé ọ̀rọ̀ kan jáde eléyìí tó jábọ́ sílẹ̀ dò bí àdó wípé àwọn ilé epo ìtajà epo gbogbo èyí tó wà jákèjádò ojú òpópónà márosẹ̀ nílùú Èkó wọ́n gbọ́dọ̀ máa parí iṣẹ́ ní aago mẹ́rin ìrọ̀lẹ́ bíbẹ̀ kọ́ ẹnikẹ́ni yòówù tó bá ti tàpá sí òfin yìí wọ́n fìmú rẹ̀ dánrin òfin ìjọba ọ̀rọ̀ yìí jẹyọ nínú ọ̀rọ̀ kan eléyìí tí alámòjútó fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ èkó èyí tó gbé jáde ọ̀gbẹ́ni Frederick ọládẹ́yìndé nínú àtẹ̀jáde ọ̀hún èyí tó jáde lónìí ó ní gbogbo àwọn ilé ìtajà epo gbogbo èyí tó bá ti wà lójú òpópónà márosẹ̀ ní ìpínlẹ̀ Èkó ó ní láti aago mẹ́sàn òwúrọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ ni wọ́n gbọ́dọ̀ máa ṣíwọ́ iṣẹ́ ó ní ẹnikẹ́ni yòówù tó bá ní ẹnu ìjọba ìpínlẹ̀ Èkó rùn ó ní ohun tójú rẹ̀ yóò rí kò ní lè délé sọ látàrí ìyà eléyìí tí wọ́n fi jẹ ẹni tó jẹ́ ọ̀gá ẹni tó nílé epo àti àwọn òṣìṣẹ́ rẹ̀ ilé-ẹjọ́ májísírèètì ìkànrè èyí tó kalẹ̀ sílùú adó èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ èkìtì ni wọ́n ti mú pàìtọ́ emmanuel fẹ́mi arówólò wípé yóò fi ẹ̀wọ̀n júra o látàrí wípé ó tàpá sí àwọn òfin kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ tó ṣe ti ìpínlẹ̀ èkìtì pàìtọ́ emmanuel fẹ́mi arówólò ló jẹ́ olùdásílẹ̀ ilé ìjọsìn kérúbù àti séráfù kan èyí tó wà ní adó èkìtì nínú ọ̀rọ̀ eléyìí tó jáde láti ilé ẹjọ́ májísírèètì ọ̀hún ni wọ́n ti sọ di mímọ̀ wípé pító náà ló kọ́ ilé ìjọsìn rẹ̀ lọ́nà tí kò bófin mu tó sì tàpá sí òfin tí wọ́n gbé kalẹ̀ èyí tó ń rí sí kíkọ́ ilé ilé iṣẹ́ ní ìpínlẹ̀ èkìtì nínú ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde nígbà tí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀ka iléeṣẹ́ ọba èyí tó rí sí ilé kíkọ́ àti ìdàgbàsókè agbègbè tó ń fi ara hàn níwájú ilé ẹjọ́ májísírèètì ọ̀hún ṣe lálàyé wípé pásítọ̀ Fẹ́mi Emmanuel yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣe tó kù díẹ̀ káàtó sí òfin ìpínlẹ̀ Èkìtì wọ́n ní lákọ̀ọ́kọ́ ilé ìjọsìn rẹ̀ ibi tó kọ sí ibi tó jẹ́ wípé ìjọba wọ́n lòdì sí ni ó ní ẹlẹ́ẹ̀kejì ariwo pípa èyí tó ń jáde láti inú ilé ìjọsìn rẹ̀ ó jẹ́ nǹkan tó ń ṣe ìdíwọ́ àti ìnira fún àwọn ènìyàn tó wà ní agbègbè ọ̀hún nípa ìdí èyí ẹni tó jẹ́ adájọ́ májísírètì náà olúwàbùnmi bámidélé ti ní ọ̀gbẹ́ni ọ̀hún tó jẹ́ pító náà yóò farahàn níwájú ilé ẹjọ́ májísírètì lẹ́ẹ̀kan sí o lásìkò tí wọ́n máa ṣe ìdájọ́ eléyìí tó tọ́ sí ohun tó ṣe ní ìpínlẹ̀ èkìtì ọlọ́pàá ìpínlẹ̀ èkó kan rèé o eléyìí tí wọ́n na ọ̀gbẹ́ni kan tí ń wa kẹ̀kẹ́ napep ẹlẹ́sẹ̀ mẹ́ta Paul Arówólò tí wọ́n nà títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ látàrí pé Paul Arówólò tó ń darí bọ̀ lẹ́nu iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún tó ń lọ sílé nínú kẹ̀kẹ́ napep ọ̀hún ló sọ wípé àtòun àti ọ̀rẹ́bìnrin rẹ̀ wọ́n jọ wà lásìkò tí àwọn ọlọ́pàá eléyìí tó jẹ́ pé wọ́n jáde látinú ọgbà ọlọ́pàá Sùúrùlérè area command ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ń ṣiṣẹ́ tán sì wà lójú pópó eléyìí tí arówólò tó ń gbàbọ̀ lásìkò tó darí iṣẹ́ tó ń lọ sí ilé níbi tí wọ́n ti dá dúró wípé kẹ̀kẹ́ náà pẹ́ẹ̀pù èyí tó ń gbé lọ yìí tuntun ni o kó sì wó dáadáa wọ́n ní lásìkò tí wọ́n ṣe àyẹ̀wò wọ́n rí wípé gbogbo ìwé eléyìí tó tọ́ òun ló wà lọ́wọ́ arówólò ṣùgbọ́n tí àwọn ọlọ́pàá náà tí wọ́n ń béèrè fún owó rìbá lọ́wọ́ arówólò èyí tó mú kí arówólò kókọ̀ jálẹ̀ tí ò fún wọn wọ́n ní nínú gbọ́nmisí omi òtó eléyìí tó wáyé láàrin Paul arówólò èyí tó jọ́ lọ́wọ́ bá nípè lẹ́nu ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú àwọn ọlọ́pàá ni wọ́n mú tí wọ́n nà títí tí ẹ̀mí sì fi bọ́ lẹ́nu rẹ̀ ní báyìí àwọn ẹbí arówólò ti ń béèrè wípé ẹ ṣáà pa ẹni wa ẹ dákun dábọ̀ ẹ gbé òkú rẹ̀ wá kí wọ́n lọ rèé sin sí agboolé wọn èyí tó mú kí àwọn ọlọ́pàá ọ̀hún kí wọ́n kọ̀ jálẹ̀ tí wọ́n sì gbé òkú arówólò fún àwọn ẹbí rẹ̀ iléeṣẹ́ ẹ̀ka ti ìpínlẹ̀ èkó èyí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì làsẹ́mà àwọn ni wọ́n ti gbé ọ̀rọ̀ kan jáde lónìí látẹnu ọ̀gá àgbà akọ̀wé àjọ ọ̀hún olúfẹ́mi ọ̀kẹ́ ọ̀sányìntólù wípé ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ kan ní ìpínlẹ̀ èkó nílé wó pa ò lásìkò tí ọ̀gbẹ́ni ọ̀hún tó ń ṣiṣẹ́ òòjọ́ rẹ̀ nínú ilé alájà kan eléyìí tó dédé dà wó lulẹ̀ ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́ ọ̀gbẹ́ni ọ̀hún eléyìí tí ẹnikẹ́ni kò mọ́rúkọ rẹ̀ ni wọ́n sọ wípé lórí ilé alájà kan èyí tí wọ́n ń kọ́ ní agbègbè ìkẹjà ní ìpínlẹ̀ èkó òun ló lédè dàwó lulẹ̀ lásìkò tí ọ̀gbẹ́ni wẹ́dà náà tó ń ṣiṣẹ́ lára ilé náà tó sì pa ọ̀gbẹ́ni ọ̀hún wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà wọ́n rí òkú ọ̀gbẹ́ni náà wọ́n rí gbé jáde kúrò nínú ilé ọ̀hún èyí tó dàwó lulẹ̀ tí wọ́n sì ti ké sí àwọn ẹbí rẹ̀ báyìí kí wọ́n lè mọ ohun tó ṣẹlẹ̀ sí i. tó ẹ̀yin ará ìròyìn àkójọpọ̀ alẹ́ òní kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Yorùbá Broadcasting Network YBN títí di ojúmọ́ la tẹ́tù máa láǹfààní àti máa gbọ́ ọ̀tún ìròyìn mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínà wá oorun ayọ̀ láòsùn o fún mi Adénúgà ló mú ìròyìn ọ̀hún wá sójú amóhùnmáwòrán yín ire o.